ibi tó ti jí múre suratul mujadila quran fifty eight verse twenty two ibẹ̀ ló ti jí mú. aya náà gùn díẹ̀ la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man hada allaha wa rasulahu walau kanu aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw ashiratahum ulaika kataba fi kulubihim liiman wa ayyadahum bi ruhin minhu wa yudkhiluhum jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha radiyallahu anhum wa radu anhu ulaika hisbullah ala inna hisballahi humul muflihun ó wá lọ jí ó wá pa ó jí àlà iná hisballahi umule muflihun ọwa wá sọ di àlà iná hisballahi umule ghalibun. mirza gulam ahmadu kọ̀dìyà ni jesu kristi ìjọ amadíyà maria ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà ọlọlọ ń bọ̀ wípé látàkàf ináka àǹtàlì àhàlà àyà méjì nìyẹn ọlọ́dọ̀ ọmọ ẹ̀rìzà gulam amadu látàkàf àyà kanu sẹ́yìn náà sì rí àmì àyà wájú rẹ̀ látàkàf lọ́dọ̀ tiẹ̀ àyà kanu ináka àǹtàlì àhàlà àyà mi nìyẹn ó jí mú ni ibi tó ti jí mú rèé o ó lọ sínú súrọ́tù tọ́ ha ó lọ jalè ńbẹ̀ mirza gulam ahmadu kọ̀díyání ó lọ sínú súra tọ́ha ó lọ jalè nínú rẹ̀ quran twenty verse sixty eight allah subhanahu wa ta'ala sọ pé kulina la takhaf innaka antali a'ala kulina la takhaf antali a'ala ẹ wá wo olè yìí o nígbà tó wọnú àyà yẹn ó fi kúlí náà ó fi ilẹ̀ ó wá mú látàkọ́ ó di àyà kan lọ́tọ̀ látàkọ́ ó sọ di àyà kan lọ́tọ̀ ó tún wá mú iná kàńtàlẹ̀ àálá ó tún sọ di àyà kan lọ́tọ̀. Mirza Ghulam Muhammadu Kọ̀díyání ọ̀wáyé eré o. Mirza Ghulam Ahmadu Kọ̀díyání. jésù kristi ìjọ amadíyà ó ní ọlọ́run tún sọ àyàkálẹ̀ fún òun wípé yùrídú náà anyutifi wúnúra lọ́ọ̀yì bí àfùwá ìhìn wàlọ́ọ̀hù mùtìmùnú rí i wàláwò kárí àlìká fìrùún. Ah! Mirza Ghulam Ahmadu ìjálè rẹ̀ yìí ó lágbára. ewu wo bí ó ti lọ bí ti lọ jálé rẹ̀ ó lọ àyà yẹn nu súrà méjì nínú alukur'an àkọ́kọ́ àtàwùbà quran nine àyà thirty two àtàwùbà quran nine àyà thirty two yuriduna an nura Allahi wàláwó kárí alíká fìrún ọwọ́ amúyùrí dúnà ányú tí fìwúnú rà lọ́ọ̀yì bí àfùwá ìyí ó mú yẹn bẹ̀ yẹn wàláwó kárí alíká fìrún ó tún mú yẹn bẹ̀ yẹn. tún wá sixty one ti wàlọ́wù mo ti múnú rì yí wàláwù kárí àlìká fèrú ọwọ́ àlọ́jọ́ àyà méjèèjì ọwọ́ àjòpọ̀ ọ̀pànẹ́bí tiẹ̀ ọwọ́ sọ di nǹkan míì fún ìjọ rẹ ìjọ amadiya. mirza gulam amadu jesu kristi ìjọ amadíyà maria ìjọ amadíyà anabi ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ́ ìjọ amadíyà ó lọ́lọ́ ń sọ àyàkalẹ̀ fún òun nínú súra rẹ̀ àlèsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé wánú ríyà fèrè áúnù wàhámánù. وجنودهما ما كانوا يحذرون ونري فرعون وهامان وجنودهما ما كانوا يحذرون ọlọ́jimú ni o ọlọ́jimú ni o Quran twenty verse 6. Quran 28, verse 6. níbi tí Allah ti sọ pé. wanumatina lahum fili aridi wanuri ya firiauna wa hamana wajunudahuma minihum ma kanu yahzarun àwa lọ jí wanuri ya firiauna wa hamana wajunudahuma ó tún gbé minihum jùlẹ̀ ó tún wá lọ ma kanu yahzarun yóò jí àyà tán yóò pa lójú dà. Mirza Gulam Ahmadu Kodiyani Jésù Kristi ìjọ Amadiya Mẹsáyà ìjọ Amadiya Màríà ìjọ Amadiya Ànábì ńlá ìjọ Amadiya òjíṣẹ́ ńlá ìjọ Amadiya afànábì jẹ́ ìjọ Amadiya ó tún gbé olèmí ìdè o ó lọ́lọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé inna rabbaka lábìlì mèrì sọ́ọ́dẹ̀ inna rabbaka lábìlì mèrì sọ́ọ́dẹ̀. ó jí ni o ó jí nínú suratul fajiri quran eighty nine verse fourteen eighty nine verse fourteen ibẹ̀ ni olúwa ẹlẹ́dàá ti sọ wípé inna rabbaka lábìlì mèrì sọ́ọ́dẹ̀. inna rọ́bákà lábẹ́lẹ́mẹ̀rì sọ́ọ́dẹ̀ ibi tó ti jí nìyẹn o. jésù kristi ìjọ amadíyà mirza gulam ahmadu kọ̀dìyà ní ó tún parọ́ o ó tún jalè míì ó lọ́lọ́wọ́n bá sọ àyà fún òun wípé rọ́bà náà igi firila náà lùnú náà. inna kunna khatiin tallahi laqad atharaka Allahu alayna wa in kunna la khatiin la tafriba alaykum liyawma yaghfiru Allahu lakum wa huwa Mirza Ghulam Ahmadu anyway ó wulẹ̀ kúure ó wulẹ̀ kúure. ó lọ bọ́ sínú súrọ́tù Yusuf ó sì lọ jí àyà yìí ní àyè mẹ́ta ń bẹ̀ Quran twelve àyà ninety one àyà ninety two àti àyà ninety seven ó wá lọ jó gbogbo ẹ̀ mọ́ra wọn níbi tí Allah ti sọ pé kọ́lù ta lọ́ọ̀hì làkọ́dí àsáràkà lọ́wọ́ àlẹ́yìn náà wàyí ń kú náà làkọ́ tí ì. that is ayah ninety one ninety two kọ́lá látẹ̀síríbà àléyìnkùmù lìyàwùmá ìyẹ́gfẹ́rù lọ́hùn làkùn wàhùwà àrèhámù rọ́ọ̀hìmín. ayah ninety seven báyìí kọlu ya àbáná kọlu ya àbáná ìsẹ̀kfìrìlànà lùnú bàná ìnà kùnà kọ́ọ̀tì ìyìn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni Mirza Ghulam Ahmadu ló ti lọ jalè ayàtà kàbọ́tanu àlè ìsìtìfà rẹ̀ yẹn tó wá papọ̀ sínú súra ìsìtìfà fún ìjọ rẹ̀ ìjọ Ahmadiyya. Mirza Ghulam Ahmadu ni ó tún lọ́lọ́ sọ̀rọ̀ wípé zálíkà bímá àsọ wàkánú ya àtàdún ọlọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún òun irọ́ sì ló pa ọlọ́wọ́ bá sọ nǹkan kan ibi tó ti lọ jí mú nínú suratul Baqara Quran two aya sixty one Quran two aya sixty one aya yẹn gùn díẹ̀ níbi tí Allah ti sọ pé wàhálùkúlítùm ya Musa lánàá síbíra aláàtọ̀ àmì wáhìdín. فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو هدنا بالذي هو خير اهبطوا مصر فإن لكم ما سألتم وضربت عليهم ذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ẹ gbogbo tí mo kà ń nítorí wàá parí ẹ̀ ní zálíkà bímá àsọ wàkánú ya àtàdùn ó wá lọ jí gbólóhùn tó parí yẹn ó wá jí ó jì mú. mirza gulam ahmadu kọ̀dìyá ní jésù kristi ìjọ amadíyà ànábì ìjọ amadíyà maria ijo amadíyà òun náà ní gbogbo ẹ̀ ọlọ́lọ́ ń sọ fún òun wípé yáàdìbàlì awìbí máa wò wà tọ́ ìrìn yáàdìbàlì awìbí máa wò wà tọ́ ìrìn olè ní ọ ojí ni. ibi tó ti jí rè àṣírí ẹ ti tú nínú sura saba sura saba quran thirty four aya kẹwàá ibẹ̀ ló ti jí ibẹ̀ ni Allah ti sọ pé wàlàkọ́dí àtàínádáhùdà mínà fọ́dlá yájìbáàlù àwìbí máa hùwà tọ̀ìr wà á lánàá láhùlẹ̀ hadìdẹ́ ó wá bọ́ sáàrin àyà yẹn ó wá lọ mú yáàjì báàlù awì bí má àwùwò wà tọ̀ ẹ̀ẹ́r ó jí mú yé jalè mọ́ o. Mirza Gulam Ahmadu ó tún sọ pé ọlọ́run sọ àyàkalẹ̀ fún òun wípé sàlámù káúlá min rọ́bì rọ̀hìm Salamu qawlan min rabbir rahim ó jí mú ni o ibi tó ti jí mú nínú súrátù yàásín ni quran thirty six aya fifty eight ibẹ̀ ló ti jí mú ni Allah ti sọ pé salamun qawlan min rabbir rahim salamun qawlan min rọ́bì rahim ibẹ̀ ló ti jí mú suratu yasin quran thirty six ayah fifty eight. mirza gulam ahmadu kọ̀dìyá ní ànábì ìjọ amadíyà jésù kristi ìjọ amadíyà. maria ijọ Amadíyà ọlọ́lọ́ ń sọ fóun wípé wàkọ́ọ́lù lásà múrísàlà kùl kàfà bíláì ṣàhídà báyìí wà báyìí nàkùn wà má ní àìndàwù àìlèmọ̀lẹ́ kìtà bẹ̀. gbólóhùn yẹn ó jí mú ni ibi tó ti jí mú rè Suratu Ra'd. Quran thirteen verse forty three ibẹ̀ ló ti jí i mú. níbi tí Allah ti sọ pé wàyẹ̀kúlù lẹ́dínà káfàrú lásàmúrísàlá kúl kàfábìláyì ṣàhídán báyìí wà báyìí nà kùm wàmání ìndàhù ìlímúlì kìtàbẹ̀. ibi tó ti lọ jí nìyẹn o Mirza Gulam Ahmadu jalejale Kùránì ibi tó ti lọ jí mú nìyẹn suratu ra'ad quran thirteen verse forty three. mirza gulam ahmadu ó tún sọ pé ọlọ́run sọ àyàkálẹ̀ fún òun wípé sanuri im ayatina fili afak wàfi anfusihim ọlọ́run sọ bẹ́ẹ̀ fún òun page ninety three nù istifta nìyẹn wa a ti bọ́ sí page ninety three báyìí. irọ́ ló sì pa ọlọ́ọ̀jì mú nínú súrà Fussilat Quran forty one aya fifty three ibẹ̀ ni Allah ti sọ pé sanurihim ayatina fili afaki wàfí anfusihim. ata ya taba yana la wum ana wul-eha ku awa lamye fibi rọpịka ana wu ala wuli shayin shayin de. ọ bá aya ya emu sanuri im aya ya atina sanuri im aya ya atina filia faki wafi a nfusi im ọ ohun, lọọ lo si fi pa. ọjà lè ẹni. mirisa gulam amadu kọdìyà ní jésù kristi ìjọ amadiya mẹsáyà ìjọ amadiya maria ìjọ amadiya anabi ńlá ìjọ amadiya òjíṣẹ́ ńlá ìjọ amadiya afanabi jẹ́ ìjọ amadiya. ọlọ́lọ́run sọ àyà fún òun wípé iná lọ́hà yẹ́fṣìlù bainakum iná lọ́hà láyáhdí mọ́níhùwà mùsírì fún kàzáàbẹ̀. ọlọ́jì ibi tó ti jí mú ni inú súrà gọ́ọ̀fìr quran wàkọ́ọ́dà rọ́jùlù múmínú min áálì fìrìhàn yẹ́kùtùmù ìmánáhù àtẹ̀kùtùlùnà rọ́jùlán àyẹ̀kùlà rọ́bìyàlọ́ wàkọ́ọ́dìjà àkùnbélébà yìí náà ti mi rọ́bìkùm wàyí yẹku kàdìbà ń fa àlẹ́hì kàdìbùhù wàyí yẹku sọ̀dìkọ́ yusibukum ba'du lẹ́dí yaidukum yusibukum ba'du lẹ́dí yaidukum. inaloha lọ́ha àwa lọ jí mú bẹ̀ yẹn iná lọ́ha láyàhádì mọ́níhùwà mùsùlùmí kàdáàbẹ̀. ṣe ti rí báwọn ṣe ti rójú olè. mirza gulam ahmadu ó ní ọlọ́run sọ àyàkálẹ̀ fún òun wípé wàdọ́ọ́nà ń kà alladhi anqada dhahraka wa qata'a dabira liqaumin ladhina la yu'minun sẹ́rí báwọn wàdọ́nà anka wiziraka alladhi anqada dhahraka wa qata'a dabira liqaumin ladhina la yu'minun ọlọ́jí gbogbo àyà yẹn mú ni o. ibi tó ti jí suratu sharih sura asharih quran ninety four aya kejì àti aya kẹta quran ninety four aya kejì àti aya kẹta níbi tí Allah ti sọ pé wà wà dọ́ọ́nà àǹkà wíṣíráka alẹ́rí àǹkọ̀dọ̀ zọ́háraka ibẹ̀ ni Mirza Ghulam ló ti lọ jí o suratu sharih. alam alamnashira alaka sọdịraka wawadona anka wiziraka alẹ́rìí àǹkọ́dọ̀ zọ́ọ́ráka awalọ́jí wàwàdọ́ anáǹkà wíṣíraka alẹ́rìí àǹkọ́dọ̀ zọ́ọ́ráka ọlọ́jí mú. mirza gulam amadu jesu kristi ìjọ amadiya ó tún lọ jí kúl ìhìnmàlú e àlàámà kana ti kún amilun àmì lòun fàṣàwùfà tá àlàmùún lọ jí mú nù Qur'an ibi tó ti jí mú rè nínú súra Al-An'am Qur'an six aya one thirty five.